بالله من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá máa bá ní ṣe àlékún dáadáa fúnlé ẹ̀kọ́ náà àti gbogbo ń tọrọ kíká ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí àtàlágbàtọ́ àtàwọn mùsùlùmí míì náà tí wọ́n tún gbowó kalẹ̀ tí wọ́n ní kí ètò yìí ó tún gorí afẹ́fẹ́ ní fourteen forty two ọlọ́mọ abánisẹ àlékún dáadáa fún wọn dáadáa tayé bániṣe fún wọn tọ́ba tó dijọ́ ọ̀gbìndì alkiyama ọlọ́run mọ́ dùn wọ́n ní ládàá rẹ̀ ọ̀dà ẹja tún bẹ̀rẹ̀ ètò wa ní òru èní a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa عبد الرحمن tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يتيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون Ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ àti gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ ká tún gbọ́ kíkà láti inú ọ̀rọ̀ olówó iyebíye ọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam látẹnu akẹ́kọ̀ọ́ wa hikma yekin bismillah. قال رسول الله صلى الله عليه وسلم تسهروا فإن في سهر بركة رواه البخاري ومسلم Translation Allah's Messenger May last blessing and peace be upon him said, it's sorrow, Freedom's meal. As there is abundant blessing in this consumption, transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. The Hadith emphasizes the importance of eating Freedom meal, sahur. 2. Consumption of sahur helps fasting person to be strong during the day. 3. It teaches that there is no continuous fasting in Islam. Four, eating of sahu assists fasting person to wake up in the night for different acts of worship like Qiyamul Layl, recitation of the Quran, supplication to Allah to mention but few. Five, eating of sahu is full of Allah's blessing. Ọlọ́run fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lóru èní, a máa gbéyẹ̀wò àdábù síyàm, min àdábù síyàm. a fẹ́ wo díẹ̀ péréte nínú àwọn ẹ̀kọ́ àwẹ̀ ẹ̀kọ́ àwẹ̀ pọ̀ nínú Islam a lè sọ gbogbo ẹ̀kọ́ àwẹ̀ tán ṣùgbọ́n a fẹ́ wo àwọn kókó kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ àwẹ̀ ẹ̀yin arúsìn Ọlọ́run alákọ̀ọ́kọ́ nínú tá àgbéyẹ̀wò ni wípé gbogbo àwa mùsùlùmí tá à ń gba àwẹ̀ lọ a gbọ́dọ̀ mọ̀ pé ààwẹ̀ tá a fẹ́ gbà yìí ìjọsìn fọlọ́run ni ká sì gbà pé kọ̀sẹ́ni tó lè san wá lẹ́san àfọlọ́hun ìyẹn ni ó fa dídà níyàn fún ààwẹ̀ àwọn àáfàá wa ti jẹ́ kójú wa pé dídà níyàn fún ààwẹ̀ kìí ṣe dandan ni ká ṣẹ̀ṣẹ̀ máa fẹnu sọ o torí pé nínú àwọn tó gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá wa kódà láwọn ilé ìjọsìn míì wọ́n tún kọ síwájú pé àníyàn ààwẹ̀ nàwáìtù fárídọ̀ síyámà rọ̀mọ̀dọ́nà tíṣà àwátìsí náà dé parí ẹ lè rí àníyàn yìí nínú ọ̀kan kan nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa torí náà a fọkàn dàníyàn nígbà táwẹ̀ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú nǹkan méjì táwọn afọ wa ti sọ hadith alákọ̀ọ́kọ́ ni kọjá sí wípé wọ́n nígbà tí pé twenty nine sí pé wọ́n kejì tí wọn ọba ti wá róṣù ṣàbánù ó pè táàtì á wà bẹ̀rẹ̀ ààwẹ̀ èyí ní tànàbí àṣàlà ń sọ tí ò sàsìkò tọ́pọ̀ láti máa ka gbogbo àwọn àdíìsì yìí tá a bá ti wá rí i pé tó arósù rọmọdán ti bẹ̀rẹ̀ àbí ṣàbánù pé táàtì mùsùlùmí kọ̀ọ̀kan ò jẹ́ ọwọ́ àlẹ́mí òun pé òun fẹ́ gbá àwẹ̀ fọlọ́n tá a bá ti lè ní àníyàn ńlọ́kàn ńtọ́lọ́ ń fẹ́ a ṣe àti ṣe ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ kọ̀wá sí ń tó burú ká ṣe tẹ̀jìdí dùn níyà kọjá pòrú ọjọ́ kọ̀ọ̀kan a fẹ́ jẹ sàárì kámọ́ láníyàn pé sàárì tí mo fẹ́ jẹ yìí mo fẹ́ fi gbà àwẹ̀ fọlọ́run ni o àwọn àfáà ní òsì tó burú ń bẹ̀ á làdísọ̀kan pé à ń gbà àwẹ̀ fọlọ́run ìyẹn ni òfin ní já sí pé a jẹun a mọ́mi àtàwọn nǹkan míì tá a tún gbọ́dọ̀ ṣe inú àwẹ̀ lásán bákan náà gbogbo ẹni tó fẹ́ gbà àwẹ̀ ṣẹ̀rí àfẹ́ ká máa jẹ sàárì wọ́n fẹ́ ká máa jẹ sàárì ìyẹn lẹ́rìí nínú àdíìsì tí akẹ́kọ̀ọ́ wákà mùsùlùmí mi lè máa rò pé òun ọ̀láìkọ́ wọn máa jí lóru jẹun bó ṣe kó o tiẹ̀ jí lóru kó o ṣe náà fìlà kọ́ ọ ka alukur'an kí wọn náà tọrọ orí ayé àtòrí ọ̀run bọ́ bá ṣe omi lásán ìwọ náà tiẹ̀ mú fún sáàrì èèyàn máa jẹ sàárì ni nínú Islam lànàbì ṣe ń sọ fún wa pé tasaharu fa inna fi sahuri baraka anabi sallallahu alaihi wasallam ó ní ẹ máa jẹ sàárì oúnjẹ tá a máa ń jẹ kálùfàjárì ò tó là yẹn torí pé oore tọ́pọ̀ àlùbáríkà ọ̀nbẹ́ ń bi oúnjẹ tá à ń jẹ lóru yẹn tó róúnjẹ ìjọsìn ni oúnjẹ tá a fi ń sin lọ́hùn ni eléyìí nílànà anabi sallallahu alaihi wasallam nínú tó wá fẹ́ ni tàhírù sahur wọ́n fẹ́ ká lọ́ra jẹ sàárì ká mọ́ tètè máa jẹ sàárì bí aago méjì mẹ́ta mẹ́ta àbọ̀ a rí pé rú àsìkò tá a wà àlùfájàrí ńlá láàrin aago márùn-ún sí bíi five twenty eight ni ó tún lè máa chẹ́ǹgì bí ààwẹ̀ bá ṣe ń lọ gbogbo sàárì tá a bá jẹ lásìkò yìí tá a bá jẹ di bí aago márùn-ún ó sì wà òkè kò sí ní tó burú ń bẹ̀ ṣẹ̀rí àfẹ́ ká lọ́ra jẹ sàárì àǹfààní wa náà ni kò fi ní jẹ́ káwé ó tètè máa gbò wá ká jẹ sàárì ìlànà ànábì sallallahu alaihi wasallam òun ni kódà ànábì ní kó ṣe kí ni o kó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan yín júrà àtúnmí mọ̀ ẹ̀ẹ́kẹ̀ mú gẹ́ omi kan ká gbìyànjú àti jẹ sàárì sàárì ní ládàá tiẹ̀ lọ́tọ̀ ẹni tó bá wá sùn lọ bá pẹ́ jí kọ̀rẹ́ lè kankan jí fún sàárì jíjẹ kò sí ní tó burú ó lè gba àwẹ̀ nígbà tí ló ti lánìyàn nígbà tí rọmọdún ti bẹ̀rẹ̀ kó wọn gbá àwẹ̀ fọlọ́n àìjíjẹ sàárì òní ọmọ gbá àwẹ̀ yóò mọ̀ gbà àwẹ̀ rẹ̀ lọ yóò gbà ládà àwẹ̀ ládà sàárì ni wọn ní kọ fún un lọ́dọ̀ ọlọ́kọ́mọ̀ nígbà tó ń wò ti jẹ sàárì òun ò ní gbá àwẹ̀ irú ẹni bí ó gbá àwẹ̀ ìdájọ́ mi tó wà ń bẹ̀ tó ń tàn bá wá ń gbà wẹ̀ lọ kọjẹ́ sáárì ìgbà tí èta aago méjìlá bá aago méjì kọ́ bá rí i pé ẹ̀mí òun ti fẹ́ bọ́ àwọn àfáà ní ọjà àwẹ̀ ni torí pọ́lọ̀ ní wà látàkùtù lú àǹfùsàkùn iná lọ kùn rọ̀hìmà ẹ ra yín lé para yín ọlọ́run lọ fún yín àti pé lífù lọ́wù ìlà òsàárà ọlọ́run e kan lọ́rùn àfi ń tẹ́mi yẹn bá ẹni yẹn ti gbìyànjú kóun fẹ́ gbààwẹ̀ àìwá àjẹsàrí yẹn ti wá jẹ́ kójú ọmọ pò yìí sọ́mọ̀ ti ń di bí dúdú lójú ẹ̀ kò sí ní tó burú yóò wà dáwẹ̀ kan padà nígbà tí rọ̀mọ̀bọ́n náà tí ó bá lọ ó tó bá súnà mu tá a bá lè máa jẹ èso dàbínù ìyẹn date seed tá a fi máa ń ṣe ìfọ́ọ̀rù yẹn kèé sèf tọ́ọ̀rù nìkan la máa ń lò fún a máa ń fi jẹ sàárì tọrọ ń bẹ nínú hadithi eléyìí tí àáfàá wa ibnu hibban àti ìmáàmù báyìhàkì tí wọ́n gbà wá anábì sallallahu alaihi wa alihi wa sallam ó ní ni'ma sahurul mu'min at-tamur a máa ń dà láwo sàárì tí mùmí ní olùgbàgbọ́ òdodo kan jẹ tọ́jẹ́ kó fi èso dàbínù jẹ àwọn àáfàá jẹ́ kó yé wa nínú mọ̀ pé èso dàbínù táwọn yẹn ó ní àwọn nutrients àwọn èròjà aṣara lóore tí ń bẹ ń bẹ ara àǹfààní tí ó wà ń bẹ ni wípé oúnjẹ tá a jẹ gan yóò aid digestion yóò jẹ́ kóúnjẹ yẹn ó dà rọrùn yóò sì jẹ́ kára wa ó lókun àṣebá a ṣe ń fi èso dàbí náà sínú ká tún máa fi jẹ sàrí ńgbọ̀ bá jẹ báyà sí máa jẹ oúnjẹ tí wà lẹ̀ Yorùbá bóyá tó fáwọn là jẹun bóyá tó jẹrẹ sí àbáwọn oúnjẹ míì tó jẹ dàbí nù bíi mẹ́ta lé lórí tó jẹ bíi márùn lé lórí kò ṣe nǹkan kan tẹ́lẹ̀ náà bá rọrùn ara nǹkan tá a rí nínú ẹ̀kọ́ sàárì ni bákan náà èyí tó dáa ni ká má sàárì wọ yíyọ àlùfájàrí o ká fi ń tó tó ka áyà fifty ń tó tó ka áyà àádọ́ta ká fi í lẹ̀ láàrin jíjẹ sàárì wa sí yíyọ àlùfájàrí nítorí àdìsí Imam Bukhari àti Muslim eléyìí tí ó wáyé tí àáfàá wa kọ̀tádà tí wọ́n gbà látọ̀dọ̀ àfa àwa náà zùmọ́nà mọ́lì kọ́lọ̀ kó bá ní yọnu sí wọn à ń dọ́gbọ́n sọ gbogbo ẹ̀ kéékèèké kó fi já sí pààrà sí kò wá sọ́lò ká gbìyànjú ká má jẹ sàárìwọ yíyọ àlùfájàrì ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ pẹ́ nìkan jẹ sàárìwọ yíyọ àlùfájàrì tí èsè pálùfájàrí yọba lórí sàárì àwọn àáfàá jẹ́kọ́jú wa pé ó sì láàwẹ̀ o ká gbọ́ eléyìí yé bákan náà afẹ́káláàwẹ̀ náà kọjá sí pé bó ṣe jẹ sàárì ń kó tó túnu nígbà tó òrùn bá wọ̀ àṣé ìstọ́ọ̀ sísínú nígbà tí a bá rí wípé òòrùn ti wọ̀ ìyẹn nìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní la yazalu nasu bi khairin ma ajjalu li fitra àwọn èèyàn àní yẹ àní gbò lórí oore lórí ìbùkún lórí àlùbáríkà lórí dáadáa lódiwọ̀n ìgbà tá a bá ti ń tètè sínú tóòrùn bá ti lè wọ̀ ẹnu ti tó sí kì í sọ̀rọ̀ aago kò sí ti ń jẹ́ sáago méje ti lù aago méje lè lù ńjọ́ mi tóòrùn ò ní ti wọ̀ a gbọ́dọ̀ sínú oòrùn sì lè ti wọ̀ láago mẹ́fà àbọ̀ tó seven ìtọ́kàn wá ni pé sóòrùn ti wọ̀ kò sì lè yọ mọ́ tó bá ti wọ̀ àti lè túnu èyí tó sì bá súnà mojú náà ni pé tá a bá fẹ́ túnu tá a bá rí èso dàbínú tútù tí wọ́n máa ń pè ní rutop tá a bá rí kakọ jẹ téèyàn tá a bá rí èso dàbínú tútù a lè tún jẹ támúrù èyí ò lè so dàbínú gbígbẹ ìyẹn lọ́kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bì tá bá tún rí a lè mu omi náà àbáwọn èso míì tó bá tún wà ní ọ̀dọ̀ tiwa eléyìí wà níbàámu pẹ̀lú àdìsí mọ́ọ̀mù wa tírímìdì tí àáfàá wa Anas ọmọ Malik tí wọ́n gbà wá kọ́lọ́ǹkọ́ba ní ìyọnu sí wọn àáfàá lára ẹ̀kọ́ tó tún rọ̀ máa wẹ̀ òun ni pé gbogbo àwa tá a já láàwẹ̀ ká mọ̀ wípé ààwẹ̀ ọkọjá àìjẹun àìmọ́mi nìkan ara ẹ̀kọ́ ààwẹ̀ ni pé gbogbo ohun tó lè bà ààwẹ̀ wa jẹ́ àbí gbogbo ohun tó lè dín ládàá ààwẹ̀ wa kù ká jìnnà sí ká má débẹ̀ rárá ká sọ́ra fún gbogbo ohun tó lè fa kí ládàáwẹ̀ wa ó ti bàjẹ́ tán àbí kí ládàáwẹ̀ wa kó dínkù ìyẹn ló fà nínú hadíìsì eléyìí tí ìmáàmù wa al-Bukhari tí wọ́n gbà wá anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ni malam yada qawla zur wàlà amalabi níbòmí wà rọfas níbòmí wà jahal anábì lẹ́ni tí ó bá ti fọ̀rọ̀ búlẹ̀ tí ò fi sẹ́ẹ̀bù ìwà búlẹ̀ kò fi ìwà ìmọ̀ kan ìwà aláìgbàgbọ́ kò fi ilẹ̀ fàlẹ́sà líláì hajj fi àyàbà fún àmọ̀ wà ṣàrà ọba ọlọ́run ò ní àìjẹun àìmumi rẹ̀ lò ìtumọ̀ ẹni pé bí ò ṣe jẹun tí ò mumi ó ń febi panu ni àti gbígbà àwẹ̀ wa a gbọ́dọ̀ sọ ìsọkúsọ a gbọ́dọ̀ wòwò kú o ìyẹn làáfà wa jábìrì ọmọ abdullahi ọlọ́ọ̀bá ni yọnu sí wọn àwọn ní ìdá súnmùtà ìwọ tó jẹ́ mùsùlùmí tó ọba ti gbà àwẹ̀ fàlìyẹ́sùn sàmù ọ̀kà jẹ́ kí etí rẹ̀ ọ gbà àwẹ̀ mọ́gbọ́gbọ̀ kúgbọ̀ wà bá sọ́rùkà jẹ́ kójú rẹ̀ ọ gbà àwẹ̀ mọ́wòwò kú o wàlìsánùkà nílìkẹ́ bíbí jẹ́ kí ahọ́n rẹ̀ ọ gbà àwẹ̀ mọ́ sọ ìsọkúsọ wàlúmọ̀hárì gbogbo tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ náà kó o gbìyànjú kó o jẹ́ kí ẹnu rẹ o kó o má sọ̀sọkúsọ àti tọ́lọ́run tó lè bínú sí eléyìí ni díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tọrọ mọ́ àwẹ̀ ilé ẹ̀kọ́ mufliun high school náà so onígbọ̀wọ́ ètò yìí o anú ọ̀rọ̀mọ̀dọ́ lẹ́tọ̀ wa náà yọ wáyé sátọ̀dẹ̀ twenty fourth april 2021 nílé ẹ̀kọ́ wa ní àdúgbò muslim fẹ̀lódún ìdíobì ní ìlú ìbàdàn bíi ẹ lè fẹ́ pè wá bóyá ẹ fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yìí àbẹ́ ẹ fẹ́ máa béèrè nípa àwọn àlámọ̀rí tó tún jọmọ́ ẹ̀sìn islam ẹ lè máa pè wá sórí ẹ̀rọ 08052615308 08052615308 six one five three zero títí ìrọ̀lá tààtún pàdé nínú ayé lẹ́jọ́ Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatullahi wa barakatuhu.